ọlọ́wọ́n bá aláwọ̀ máa bínú sí wọ́n ní àpèjúwe àbí àpẹẹrẹ àmì tí n fi mọ̀ pọ́lọ́ ń bínú sí yàn ó náà nígbà tí ìyá àyàn bá ń bínú sí yàn. kí ló dé tí wọ́n dákọ̀ mahat tí wọ́n dákọ̀ bàbá wọ́n dákọ̀ àwọn ìyá kì í ṣe pé ẹ̀sìn ní ká máa ṣe bàbá náà àmọ́ nínú àdìsí ìyá lànà bí dákọ̀ nítorí pé ọlọ́wọ́n bá Allah sọ fún wa náà Al-Qur'an ba'da a'udhu billahi shaitanir rajim ọlọ́wọ́n bá ní wa qada rabbuka alla ta'budu illa iya wa bil walidayni ihsana ọlọ́run yẹn ṣe dáadáa ṣe àwọn òbí yín méjèèjì lẹ́yìn ìgbà tá a bá ti sin ọlọ́run tán tó ti lè sin ọlọ́run tán báyìí tó ti lè sin ọlọ́run ọba tán báyìí ètò kù lẹ́yìn rẹ̀ òun náà ní kọ́ ọmọ ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì téèyàn bá wò pé lẹ́yìn bàtà bá kírun tán tá a sin lọ́n tán assignment olótùnkù tó lọ́n gbé fún wa lóyìn bá ní ta rẹ̀ ọlọ́run tó dá o ti sìn ọ̀tẹ̀ eh, àwọn kan lọ́lọ́run lò fún ọ tó fi wáyé kò sáwọn tó tó àwọn méjèèjì yẹn àfáà rẹ̀ ò tó wọn ṣéwù rẹ̀ ò tó wọn ìmáàmù rẹ̀ ò tó wọn ọ̀gá rẹ̀ ń bí iṣẹ́ ò tó wọn wáyé tá nàbí wá dákọ̀ àwọn umahat wọ́n ní aya àtàdísì wọn lè takora wọn dakọ dákọ̀ umahat ń bí nítorí pé ìwọ̀ tó yẹ ká tún fún ìyá ó tún pọ̀ ju ti bàbá lọ nítorí pé wàhálà ya ọ̀pọ̀ lérí wọ̀kan ìyá yẹn ló gbé ọ sí inú rẹ̀ àmín mustapha ìyá yẹn ló gbé ọ sí inú rẹ̀ oṣù mélòó ló lọ mẹ́ẹ̀. kí wọ́n máa gbénu yàrá lóṣù mẹ́sàn-án sí onísanwó ọwọ́ lóṣù mẹ́sàn-án oúnjẹ yóò máa jẹ yóò máa mu nǹkan tí ó bá affect rẹ kò ní jẹ nǹkan tí ó bá dá ọ láàmú kò ní mu ni wọ́n ń tọ́jú rẹ̀ ó tún wáá di pé ọbọ̀ sáyé tán yóò tún máa wẹ̀ ọ́ yóò máa fún ọ ní oúnjẹ yóò máa kó ìgbẹ́ yóò máa kó tọ̀ ó tún wáá bẹ̀rẹ̀ sí lọ skul òun ó ti tètè jí láàárọ̀ yóò wẹ̀ ọ́ yóò fún aláṣọ yóò fọṣọ rẹ tọba síkì òun náà síkì tọba sùn ẹ òun náà sùn tí wọ́n bá ti jí ìbáàjágo mọ́kànlá lọ́ba jí òun náà ti jí ọba tọba ti wá sùn di àárọ̀ òun náà ní sùnmà bọ́bá wà ní ilé yóò máa sáré bọ̀ wá fún ọ lóúnjẹ nítorí pé igbá àyà rẹ̀ lóúnjẹ rẹ̀ wà gbogbo àwọn wàhálà ìyá yìí wọ́n ní lànà bìfẹ́ ní kódà kó wá jẹ́ pé ibi rẹ̀ lèyàn wá fi ń san oore fún yáyìn nígbò tó ń dé ayé institution náà wọ́n sábà wàhálà tó máa ń kó wọn sí àwọn ọmọ wọ kísà torí kí wọ́n lè bá kàwé ebi ọmọ pa wọn torí kí wọ́n lè bá yọ wọ́n máa mọ́lẹ́jì nínú ilé nínú ilé lánlọ́dù torí kí wọ́n lè bá sanwó sukù rẹ̀ wọ́n rí nítorí àtàn fẹ́ jẹ wọn ò ní lè ra nítorí wọ́n fẹ́ sanwó ìwé rẹ̀ gbogbo àwọn wàhálà yìí o tún bímọ tán ìyá náà tó tún wá wẹ ọmọ fọdídé oṣù méjì wàhálà ìyá yẹn ti pọ̀jù ànábì lọ́lọ́run ṣe lé wọ̀ káwá jẹ́ pé èèyàn ò rí ẹni téèyàn máa bàánú jẹ́ mọ́ àfi ìyá yẹn alákọ̀ọ́kọ́ nìyẹn kọ́lọ́mọṣẹ́ sọ níbẹ̀ wọ́n sì wá lẹ́rí bú ọ̀kan nínú àwọn mùsùlùmí kan ó rí arábìnrin kan olóhùn fẹ́fẹ́ àwọn mùsùlùmí tí ó gbádùn náà ni ó kéde pé ọ̀rọ̀ yìí lásìkò bàbá wa Hasan al-Basri radiyallahu anhu kọlọmba yọnu sí wọn rahimahullahu ta'ala rahmatan wasi'a bàbá Hasan al-Basri wọ́n jòkólẹ̀ wọ́n kọ́ àwọn ọmọ ní kéwú arákùnrin yẹn lọ́bádé lónìí àfa wàhálà ti dé o òun ti dára o àfa wọn gbé ọ̀nà wọlọ́dá ó lóun pààyàn lálọ́pàá ọlọ́mọbìnrin kan lòun fẹ́ fẹ́ ó sì lóun ọ̀fẹ́ hùn ní wọ́n lọ lè fẹ́ lómi lòun bá rí pé nítorí òun lè ṣe tí ó fi tán lẹ́mìí òun kò ní kó wọn pa òun ti pa báyìí àfa lọ́wọ́ pa àyàn ẹ̀yìn kí lọ́wọ́ wá débi wọ́n pa àwọn náà ni ẹni bá ti pààyàn wọ́n máa ń pa ni ó ní ìwọ̀n tí wàá rí aláìsìn tóun ṣe ọ̀dà òun fẹ́ túbá òun ní serú ẹ̀ mọ́ kí lóun lè ṣe tọ́lọ́run fi lè fẹ́rí jùn afáwa bèrè lọ́wọ́ pé ìyá rẹ̀ ń bẹ láyé ó ní ìyá àwọn òsì láyé afánitọ́ mo lọ lè wọ́lọ́n láforíjì kò sì mọ bẹ́ẹ̀ lọ́n kọ́wọ́ ìjọba ọmọ síkíní ọmọ tẹ ọ ìgbà tó wá lọ tán làwọn ọmọlẹ́kẹ́ wá ń bèrè lọ́wọ́ àfa pé èèyàn pààyàn ọwọ́ ń bèrè pé síyá rẹ̀ wà ní ilé ayé kí ni àṣepọ̀ tí ń bẹ láàrin ìyá àti kíráìmù tó ṣe kí ni tó ṣe yẹn àfáàní wọn mọ torí asani òun rí àwọn sàábà àmọ́ kò rí ànábì òun rí abubakar umar usman àmọ́ kò rí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam àwọn asani basari olóhùn iṣẹ́ rẹ̀ kan téèyàn lè ṣe tọ́lọ́wọ́n bá aláàfin lè fẹ́rí jiyàn téèyàn lè fẹ́rí yọnu ọlọ́run téèyàn lè fẹ́rí àánú ọlọ́run téèyàn lè fẹ́rí àforíjì ọlọ́run tó tó kéèyàn mọ̀ sí dáadáa sí ìyá tó bá bí nígbà nìkan wá bá níbo wa Muhammad sassal ó ní má a hako sóbàtì alẹ́ ta ló dáa kó wọn mọ̀ sí dáadáa sí jù lẹ́yìn ọlọ́run anábì ní ummuka ìyá rẹ̀ olùta ló tún kù anábì ní ummuka ìyá rẹ̀ tún olùta ló tún kù anábì ní ummuka ìyá yìí náà ló tún kàn ó ní ta ló tún wá kú ànábì ní súnmọ́ àbùkù lẹ́yìn náà lọ́sọ̀ wá kan bàbá rẹ̀ wọn ò ní ká má tọ́jú bàbá o ká má ṣe gbọ́ o àmọ́ àkọlé kan wá lérí ìyá ó gbọ́dọ̀ pọ̀ jù nítorí pé àlàáfíà tí wọ́n sábà ń pẹ́ lọ títí nítorí pé àwọn tètè máa ń dàgbà ọ̀lẹ ni wọ́n àwa náà láti sọ wọ́n dọ̀lẹ nígbà wọn bí ọtán wọn bí àbúrò rẹ̀ wọn tó bí ìdòwú wọn bí ìbejì gbogbo ẹni tí wọ́n bí yẹn náà ló jẹ́ kí ayan wíìkì làlàáfíà wọn ni fi sábà pọ̀ tó àlàáfíà tọkùnrin àbúrò rẹ ó mú yàn tán ọ̀wọ́ náà mú ẹ̀gbọ́n rẹ náà mú gbogbo ìyá kan yìí náà ẹ̀yin gan lẹ sọ́ di ẹni tí kò lálàáfíà dáadáa kọ̀ wá ní dáa kó ṣe wàhálà ní lérí kó tó máa sọ́fà nígbà tí ó tún darúgbó kọ́lọ́mọdé àríbìnrin àwọn òbí wa wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe ń tọ́jú ìyá ìsì lọ́lọ́wọ́n bá ṣe máa ń sínà fún yàn anábì ayesa ó ní wà bára bí walidati wa lam yaj'alni jabbaran shaqiyya ọlọ́run sì mí lọ́mọ dáadáa fún yá mi kí má bàa délé rí bú ọmọ gbogbo àwa tí àwọn òbí wa especially àwọn ìyá wa tá máa rán wa ń sẹ́ tá máa kùn tá máa fẹsẹ̀ jọlẹ̀ tá máa rún mú sí wọn gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ẹ ntí ń ṣe ọ̀dà o èèwọ̀ ni ẹlẹ́ẹ̀kejì nínú tí wọ́n ṣe léwọ̀ nínú hadithi wọ̀wá dalbanat kíyàn máa pawọ́ àwọn ọmọ kéékèèké nítorí òṣì lásìkò àwọn lárúbáwá kánábí ò tó dé àwọn ọmọbìnrin wọn tí wọ́n bá ti bímọ obìnrin báyìí inú wọn máa ń bàjẹ́ ni nítorí pé wọ́n máa ń ṣàṣejù tí wọ́n bá fẹ́ sìn wọn lọlé ọkọ gbogbo dúkìá tí bàbá ń bá ní ọmọ lọmọ yẹn ó ṣe ni yóò fa gbogbo ẹ lọ́nà nítorí pé wọ́n tó gbá fún ọyẹ gbogbo tó yẹ kọ́kọ́ rà àwọn ni wọ́n rà ẹni láwọn lókè náà ẹ̀rí pé ọ̀sẹ̀ kù díẹ̀ díẹ̀ náà tọ́jẹ́ pé ilé ìyàwó òun ni ṣé ilé ìyàwó kọ́ra àwọn ni wo ìyàwó bá ọlọ́mọdódú tiwa ọlọ́mọdódú tiwa àti ṣe kọ́ńbọ́ọ̀dù àti ìràwọ̀ kí n ti yín ọkọ rẹ̀ lọ́yẹ kó tó lé tí wọ́n bá ti wá délé òun ṣe kí ni lọ́kàn kó sunlé ọmọ gbádùn tiẹ̀ àṣẹ́kùbọ̀ jà ìléyà ni lásìkò yẹn wọ́n máa fi ń ṣe fáàrí láàrin ara wọn ni ìpè lágbájá gbàtọ́ ọmọ rẹ̀ lọ́lé ọkọ kí ló rà fún kí ló tò fún ẹ̀rọ máa wá bà wọ́n pé ah, obìnrin ló tún bí ah, èyí tá a sàn lọ́lé ọkọ lọ́dún kẹjọ àyè sẹ́gbèsè rẹ̀ tán tó fi jẹ́ pé wáyé ìdàbò ṣẹlẹ̀ abìhún sa zọ́lá wájú hó mùsùlùmí wọ́wọ́ kazoom ọlọ́wọ́n bá ní tí wọ́n bá sọ fún wọn pé ẹ mà bímà lọ́kàn kọ́kọ́ béèrè pé kò ní béèrè pé sọmọ yẹn wáyé ọ wáyé lálàáfíà àbí kò wáyé lálàáfíà ìjọ béèrè ni pé sí èso obìnrin tí wọ́n bá ní obìnrin ni yọ wá pò sí inú rọ wá bàjẹ́ yọ máa wò pé tọ́ ẹ̀dá kù ṣé kí wọ́n gbọ́ ọmọ yìí kí wọ́n gbà pẹ̀lú ìyẹpẹrẹ kó wọn sì tòṣì lára ẹni àbí kó wọn fẹ́ kan kú pa yẹ́wọ́ ṣe kanu méjèèjì èyí tí wọ́n máa wá ṣe jù wọn náà ni pé tọ́mọ yẹn bá ti ń dàgbà bọ̀ bí ọmọ ọdún mẹ́wàá mọ́kànlá wọ́n kàn tán lọ sẹ́yìn ìlú wọ́n sì gbé kòtò wọ́n ní kókó síbẹ̀ ọmọ onímọ̀ pé òun lọ sàárè mu tọ́mọ yẹn bí eré rẹ̀ bá yọ sókè wọ́n tún ní kọjá di padà wọ́n tuntun gbẹ́ tọ́ba ti wá di pé eré rẹ̀ yọ sókè mọ́ wọ́n wà fọ́ àpáta má lérí wọ́n wà dá ayẹpẹ̀ bó yọ máa bọ̀ wálé ah náà pè ní wàdùn banati ni àwọn banati nítorí kọ́mọ́ bá sọ́dún lòsì láàrin ìlú látara ìgbáyàwó ànábì ni ọlọ́run ṣe ilé wọ̀ fún yín ẹ má máa ṣe ẹ má pa àwọn ọmọ yìí máa ń torí òsì bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sẹ́yìn náà ń sìn baálé ilé yóò sì ní kíyàwó lọ́lọ́ sẹ́yìn ọmọ yìí tí wọ́n san skul sí ọmọ yìí oúnjẹ ní ni ọmọ yìí oúnjẹ tí wọ́n ìlú ọ̀dà oyún olóòtú wa ní wọ́n sì pa ọmọ yẹn ó lè jọ ọmọ kan tí ó là wọ́n ní ọmọ tẹ́lẹ̀ máa kádàrà ti gbé bọ̀ wá sáyé eléyìí náà ń ṣẹlẹ̀ wá sọ ẹni tí ń àti ẹni tí ń bákan náà làwọn méjèèjì kẹ́ ẹ má fẹ́ fún yàn ní tó wà lọ́wọ́ yín kẹ́yìn ọmọ wa fẹ́ gbà lọ́wọ́ yàn kí ni wọ́n ń pè yẹn ahùn tí ò ní bọ́lẹ̀ yóò máa wá ọgbọ́n tó fi máa jẹ yín ẹni bá ti ń la ahùn ọyẹ oore ò ní pọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹni bá la ahùn àti àjálù ọmọ adébá nítorí pé sàárà ìmọ̀ ń sínà ni yìí sì máa ń dá àdánwò yìí máa ń dá àdánwò padà ní. àsọdakọ́tún tẹ́kì mọ̀sọ́rẹ́ àṣù sàárà ọlọ́mọ ń lò ń sábàbí láti fi dá àwọn àdánwò ńlá tó bá fẹ́ jálùyàn láti fi dá padà. káwá máa fún yàn ní nǹkan yìí ọlọ́run ṣe léwọ̀ wọ̀kárí alákùn kílà wọ̀kọ́ inú tí wọ́n tún ṣe léwọ̀ ní hadithi òun náà ni kákà gbé ọ̀rọ̀ káàkiri ọ̀rọ̀ tá a mọ̀ díẹ̀ wọ́n lágbájá wọn ní báyìí ní ń ṣe wọn ní lágbájá báyìí ló ṣe rówó rẹ̀ wọ́n ní lágbájá wọ́n ní sẹ́yìn tí ń ṣe ní ọ̀wá díẹ̀ sí sọ káàkiri lóògbà tí ọ̀rọ̀ tó sọ tí wọ́n ti ń spread sí bẹ́ẹ̀ náà ni wọ́n máa kọ ẹ̀sẹ̀ fún kí ilé sọ báyìí sọ báyìí ni ọmọ ọmọ sọ bódodo níbi rọ ni kí ni wọ́n náà sọ fún wọ́n ní ká má máa sọ bóyá nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ lù àbọ̀rọ̀ ọmọlàkejì wa wọ́n kàn sẹ́ndì mẹ́sẹ̀gì mi sílẹ̀ lómi whatsapp báyìí mẹ́sẹ̀gì àti ayé tàbábalẹ̀ wà ipò ẹnìkan ẹnìkan kan ṣẹlẹ̀ o lọ́nà bá máa ṣe yá máa máa de káàkiri ẹ copy and paste ẹ aláwọ̀ kan ní pé mẹ́sẹ̀gì ń sìn ọ̀ verify sí òótọ́ ni àbí kì í ṣe òótọ́ tó wájú ọ̀rọ̀ ẹ̀sìn sìn ó ti mọ̀ pé àyà kóra ni wọ́n kó tì àbí wọn náà lọ́ọ́ léwó àbí ikima kan wisdom kan táwọn ẹni àná tí wọ́n kọ wọn náà bá ti rí i pé ah wisdom yìí ọba kóra ni wọ́n bẹ́ sìn àmọ́ information ọkàn máa dá ọmọ ski àwọn èèyàn ẹ wọ́n ní lọ́sọ̀dì ẹ̀ mọ́kànjá o wípé ọ̀nà bọ́láńdé àwọn kan dáná lọ́wọ́ sí o ó ti ọbẹ̀ sí fẹ́ẹ̀dẹ̀ káàkiri mẹ́sẹ̀jì yìí sì ni láti two thousand and fourteen ni wọ́n ti kọ́ wọ́n ní kádàkùn tó rọlọ́run kọ́mọ̀ jẹ́ pé àwa aláàmọ̀ fọ ara wa ṣe ẹ̀ṣẹ̀ lẹ́yìn náà wàkẹ́fẹ̀rẹ̀ sọ́àl wàkẹ́fẹ̀rẹ̀ta sọ́àl kéèyàn sọ bára àti iṣẹ́ ànábìlọ́lọ́run ṣe léwọ̀ you have to work mọ́ sọ bára àti iṣẹ́ tọ́ bá wọn pé ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ dá bísínẹ́sì lẹ̀ o lè bẹ̀rẹ̀ fúnra lọ́wọ́ lọ́dọ̀ ẹbí lọ́dọ̀ ara lọ́dọ̀ ọ̀rẹ́ tó bá sì ti gbà tán kọ kájú kó lọ́dọ̀ wọn kọ́ mọ́ bàdé ní àbùkù àmọ́ kí wọ́n má ṣiṣẹ́ ń tiẹ̀ òun sùn lé ní òun ní sẹ́sẹ̀ ọmọ wa ló lè dààmú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọmọ yọ wọn lẹ́nu tí wọ́n bá fún ọ ó ní òtó kẹsìlátà sọ́ọ̀lì anábìnrin kọ́dà bá ọba béèrè nǹkan lọ́wọ́ àwọn èèyàn wọ́n béèrè yìí tí ó ju bùkátà rẹ lọ dédé bùkátà rẹ ni kò béèrè nítorí wọ́n ti béèrè yìí tó ju bùkátà rẹ lọ pé ṣètò ń burú yóò tó sọ fún ọ pé ah ṣe bó béèrè lọ wọn jò ní tún lè béèrè wọn tó fún ọ sí ẹlẹ́mi gbogbo tó bá ti fẹ́ ṣe inú ẹbí ń sìn wọ́n ti lẹ́nìkan tẹ́ máa ń da sí lọ́rùn inú ẹbí tó bá padà wáyà wọ́n padà wá sá fún wọn kẹsàrà tà sọ́ọ̀lì kéèyàn máa lọ lè tọrọ bára ẹlòmíì sì tó bá ti ní ẹlòmíì tó bá ti ní deficiency tẹ́nìkan bá ti ní problem báyìí oye ó ní problem bóyá ẹ̀yà ara bóyá ojú ẹ̀fọ́ àbí kíní kan ṣe afọ́jú máa ń ṣiṣẹ́ afọ́jú tó bá lọ lè bá àwọn èèyàn tán nímọ̀ nípa iṣẹ́ àwọn iṣẹ́ kan bẹ táfọ́jú lè máa ṣe tó sì máa rówó ẹlòmíì yóò wá sọ ẹ̀yà ara yóò wá sọ di ọ́fíìsì tọ́ni ìbẹ̀rẹ̀ sẹ̀mí mi, rẹ̀ ló gé ebójú rẹ̀ fọ́ olóde tó jòkó lẹ̀ kó jòkó lẹ́m̀bì kankan ra irinṣẹ́ fún ọ kó sì máa ṣe kíní kó sì máa wá kankan ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ nítorí pé àdáwò ni tọ́wọ́ bá ti ní kankan tó wá dé pé ẹbùnmí náà ní ìbániṣẹ́ rẹ tó bá padà yá èèyàn padà ní problem ọlọ́run ní níparí ẹ̀ wáyé atalmal waste owó àbí máa waste resources máa kọ́ máa fi ṣòfò kọ́ máa ra nǹkan tí ò ní wúlò fún kọ́ máa ra nǹkan tó ti pọ̀ ju lílò lọ kọ́ máa ṣe ń jẹ tí ò lè jẹ tán kéèyàn ọmọ kéèyàn bọ́ sí ilé ìwẹ̀ kéèyàn sì sinmi sílé kó sì ṣáwà sérí ká wá rí i pé ìgbà tí ó fi wẹ̀ tán ó ti lò dájú drum èyí ní tètè mọ́ pọ̀tọ̀ wọn tí wọ́n ń kà á lọ́dọ̀ ọlọ́run àwọn ń ka ayé tó lò kéèyàn máa ṣàlùwàlá ó bomi di tap náà pẹ́ yọkú tì ní yọ máa wá fọjú yọ máa fọjú omi yẹn ń bo nílọ omi sì ń dànù ìdí ń dànù kí ló fi ń ṣe ó sì tó bá ti ṣe tán ó bu ìtọ́bù ó tún ti padà ìdí wọn pè pé èèyàn mọ́lẹ̀ jì kan nítorí pé bómi yẹn ṣe ń lọ epo pẹtrol náà ń lọ pẹ̀lú ẹ̀ torí epo làá fi ń pọ́ǹpù omi àbí tọ̀kùnkìn làá fi ń rẹ́pọ̀ owó epo bá tán omi bá tán nù táàkì ń sìn tó wọ́n lọ́jọ́ tán àwọn àmọ́ jáde alẹ́ rẹ̀ po tó bí ọba tán ní sọ̀rọ̀ pé owó sì máa bẹ lápò wa ọ̀pọ̀lọpọ̀ wa nílé ìwẹ̀ gan tá a bá ń wẹ̀ ká máa bẹ̀rù ọlọ́run àní mà pé àwọn náà wà nù àwọn tí wọ́n wéṣìtì owó bẹ́ẹ̀ ẹlòmíì lọ́ba ara sọ oye ẹ̀rì pé ọkàn wéṣìtì owó ẹlòmíì tọ́ba ara bàtà ẹ̀rì pé wéṣìtì owó ẹlòmíì tọ́ba ara fóònù owó yẹn ò yí sìn láti pé ìwọ náà ló ní fúnra rẹ wá ètò ọ̀rọ̀ lo díẹ̀ níwọ̀n bá kọ́ tọ́jú yòókù nítorí ìgbà tó ní tó ní rówó mi mà bí tí gbọ́ da orówó sì wọ́n lè náwó fáwọn ní àwọn olórin owó tẹ́ kó fẹ́ra lẹ̀ tí wọ́n máa fi ṣe ti dẹ́dẹ́ iṣẹ́ wa iṣẹ́ bọ́ lọ́wọ́ rẹ tọ̀ àwọn olórin sí o gbówó rẹ lọ́wọ́ àwọn olórin padà àwọn ti gbówó lọ kí n mọ waste oúnjẹ ẹni bá ń waste oúnjẹ ń waste owó ni oúnjẹ tó bá ti mọ̀ pé ò lè jẹ tán mọ̀ ṣe tẹ́ bá wá jẹ́ kù ẹ̀ tọ́jú ẹ̀ ẹ̀ páàkì ẹ̀ ẹ gbé fẹ́lómi tí ó wúlò fún àbí kẹ́ ẹ̀ tọ́jú ẹ̀ ẹni bá ní fíríjì àbẹ ní fírísà ẹ gbé síbẹ̀ bájọ́ kejì ẹ̀ wọ́ọ̀mù ẹ̀ jẹ́ kí ni ó rí pé òun ti ní owó kọ́ máa wíṣítì owó ọlọ́run mọ̀ wọ́n ràn tó ọ̀dà mọ̀ pọ́n lé àmọ́ ọ̀pọ̀n rẹ̀ lé ìdí wọn wíṣítì yìí àwọn kan béèrè lọ́wọ́ mi tí wọ́n sì dájú wọlé ọlọ́dọ̀ mi tẹ́mi ò fún tọ́lọ́run ò fún gbogbo tábàárà kádàkùn tó lọ́lọ́ bábàárà mọ́tò bára gbogbo tábàárà kámọ́rà rà kúra ẹgbẹ́ mi ra nǹkan báyìí àwọn wọn ra nǹkan báyìí ẹdí mi náà ṣe nǹkan báyìí ẹlẹ́sìn ni wọ́n ó fi làákà ìsìn tó bá fẹ́ ṣe abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ musa ṣàánú wa nínú gbogbo àwọn tí wọ́n kàkalẹ̀ ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n bá wa ọlọ́ àánú ọlọ́wọ́n bá wa kọ́lọ́ sọ wá ní mùsùlùmí gidi tí ń tẹ̀lé sunna anabi muhammad sallallahu alayhi wa sallam subhanakallahumma wa bihamdik